إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة على نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمى تسوجي لوي إذن لقوى القرآن الكريم ختنو سورة القاف آية 55 أعوذ بالله من الشيطان الرجيم فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وأسن مآب يا داود إن إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب lẹ́yìnbà tí Allah subhanahu wa ta'ala sọ fún wa bí anábi Dawud alayhi salatu wassalam bó ṣe wá àforí lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá وقر راكعا وانا tó yẹ lọ ṣe ìforíkalẹ̀ ní ẹni tí ó ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala látara àṣìṣe tí ó ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ní ọgbọ̀fọ́nà lọ́gbọ̀dárí àwọn ọlọ́mọba a ṣe àforíjì fún in tó ṣe tó kù díẹ̀ káàtó ní wà iná lọ́gbọ̀ ìdána lọ́gbọ̀lfà dájúdájú anábi Dawud alayhi salatu wassalam èèyàn tí ó súnmọ́ wa ní wa ó súnmọ́ ààrùn bákanáà ẹni tó ṣe wípé a máa ṣẹ́rí sọ́dọ̀ wa nígbà tí ó bá ṣe àwọn kùdìẹ̀kùdìẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí tí a sọ fúnra wa a ní ẹnu àwọn àpókò lórí kí ni èyí tí ànábì Dáúdà alayhi salatu wassalam tó ṣe tó kùdìẹ̀ káàtó gangan oríṣiríṣi ni àwọn afẹ́sìn sọ lórí ilé gbàtọ́nà ọbọ̀ ti sọ díkéèdè fún wa kò ní ìdí kí adẹ́rù nítorí tó jẹ́ díkéèdè rẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àwọn nǹkan míì tó ṣe wípé àwa lè mọ́ kà fún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́wọ́n bá nǹkan tí wọ́n máa kà fún ni tí a lè máa bà wọ́n nínú jẹ́ tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala lè bá wọn wí lórí irú àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe pọ́nà lè mọ́ bá àwà wí fún tó bá ṣe pé ọ̀dọ̀ọ̀rọ̀ wa ni ó ti ṣẹlẹ̀ àfọ́n wa ní àwọn àpèjúwe bíi mélòó kan ní ọ̀sẹ̀ tí ó kọjá anabi dawud alayhisalatu wasalam a ní anabi ọlọ́mọba ni bákan náà ọba tún ni bákan olùsìn lọ́wọ́ ọba ni àwọn òròyìn dáadáa ó pé ti ara rẹ̀ tó bá ṣe pé owó ní olówó tí ọlá ní ọlá tí ìjẹni ọlọ́wọ́ ọba ní omi lára rẹ̀ in fact ànábì ọlọ́wọ́ ọba ní ó tún jẹ́ olùkọ́ṣe ẹni tá a máa ń kọ́ṣe òní ànábì Dáúdà alayhi salatu wassalam ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ìjọ́mi ènìyàn kò lè kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa so ló fi jọ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní fastaghfara rabbahu wa kharra raki'an wa anab ó wá olúwa rẹ̀ ní àforíjì ó dẹ̀ lọlẹ̀ raki'an yani sajidan lẹ́ni tí òun forí balẹ̀ ó ti jẹ́ pé gbólóhùn sùjúdù náà lè túmọ̀ sí rọ̀kọ́rù ètè kọ́kọ́rọ́ méjèèjì náà ni alọ́mọba subhanahu wa ta'ala lórí inú al-Qur'an al-Karim áyà yìí lára àwọn áyà tí a máa ń ṣe sùjúdù ńgbà tí abáka tó dáa ká ṣe sùjúdù torí pé kí ni wọ́n ní anábì Dáúdà alayhi salatu wassalam ó ṣe sùjúdù so tí òun bá ṣe é gẹ́gẹ́ bí ẹni tó fi ń sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa ó ṣe ìṣiṣe wípé à ń ṣe tilawatul Qur'an àti lára àwọn ààyè tí a ti máa ń ṣe sùjú nígbà tá a bá ń ka Qur'an ní ìdí òtẹ́wọ̀n sọ́lọ́pọ̀ subhanahu wa ta'ala ní faghafarna lahu dhalik aṣàforíjì kùdẹ̀kùdẹ̀ rẹ̀ yẹn fún un وإن له عندنا لزلفى النبي داود عليه الصلاة والسلام ẹni tó súnmọ́ wa ní wà òsìnàmà ààbò bákan náà ẹni tó ṣe wípé a máa ṣẹ́rí sọ́dọ̀ wa nígbàtí o bá rí pé òun ṣe nǹkan tó kù díẹ̀ káàtó lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ní ya Dawud ìrẹ́ Dawuda inna ja'alnaka khalifa àwa la ṣe é ní àrólé lórí rẹ̀ àwa la ní kí o máa rólé that is kò jẹ́ni tí ó máa mójútó ọ̀rọ̀ mi ọ̀rọ̀ àwọn aráàlú inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqq tó bá fẹ́ dájọ́ táwọn èèyàn bá gbé ẹjọ́ wá bẹ́ẹ̀ dájọ́ pẹ̀lú òdodo fún wọn dàtí pẹ̀lú déédé ọlọ́mọba subhanahu wa ta'ala mọ̀ pé tí ó fi dájọ́ náà ní déédé torí pé kí ni ànábì wọn ṣùgbọ́n láti lè fi jẹ́ kí nǹkan ìtúnrin lẹ̀ òun ọlọ́mọba subhanahu wa ta'ala ló fi ń sọ fún wala tattabi al-hawa mọ́tẹ̀lé ìfẹ́ ẹnu fayudillaka an tó bá tẹ̀lé ìfẹ́ ẹnu ntí ó sọ ẹnu kó ojú ọmọ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ni iná lẹ́bí náà yàgbẹ́ ló náà ń tẹ̀lé ìlà àwọn tó ṣe rí kí wọ́n fi ọ̀nà ọlọ́mọ ọba subhanahu wa ta'ala tán fílẹ̀ tí wọ́n lọ ń tọ̀ ọ̀nà ní ìtójọ́ náà nù lahum adhabun shadid ìyà ní kókó máa jẹ́ tí wọ́n bí máa násù yawm al-hisab torí nǹkan kan ṣe yẹn wọn níkàkún fún ọjọ́ ẹ̀san yìí so tó bá wá di ọjọ́ ẹ̀san náà àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala a fi ìyà jẹ wọn sheikh abdulrahman bin nasir sa'adi ali rahmatullah wọn kọ́mẹ́ntì lórí aya 25 wọn ni fọ́gàfọ́n mẹ́lá fún zalika alẹ́ fi fọ́gàrà mí hù yàtí nǹkan tí ó ṣẹlẹ̀ láti ọwọ́ ànábì Dáúd ní ọlọ́mọba la ṣàforíjì rẹ̀ fún wa akramahu Allahu bi anwa'i karamat bákan náà ọlọ́mọba pọ́nlé pẹ̀lú àwọn oríṣiríṣi inú àpọ́nlé faqal ọlọ́mọba ni wa inna lahu 'indana la zulfa ay manzilatan 'aliyatan wa qurbatan minna ànábì Dáúd alayhi salatu wassalam ó ní ipò tó ga lọ́dọ̀ àwọn ọlọ́run ọba bákan náà ẹni tó súnmọ́ wa ni wa usna ma'ab ayé márùjẹ ẹni tó ṣe wípé ó tún ní ìlérí padà tó dá sọ́dọ̀ wa wa hadha zambu alladhi sadara min Dawuda alayhi salam afáàní ẹ̀ṣẹ̀ tí ànábì Dawuda ṣe yìí àmì ẹ̀kúrò náà ọlọ́run ọba ò sọ fún wa li adam al hajati ila nítorí pé ààrin ní ibi pé kí ọlọ́mọ ọba sọ ẹ̀ṣẹ̀ yẹn wọ̀tàárùn láhùn ká sọ yí pé afẹ́ máa sọ nígbà bí kankan lófi eléyìí bí ìgbà tó ṣe pé à ń tíráì láti là nǹkan bọ̀ra wa lọ́rùn wà iná máa fa ilẹ̀ tó máa kà sọ lọ́bọ̀ àlẹ́ náà ní lófi ìrírí ni wọ̀tà ọba ti yí wà iná bá ti yí ṣùgbọ́n àǹfààní tá a fẹ́ rí ń òun ni tọ́lọ́mọ bá ti fún wa nípa wípé òun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó túbá tọ́dọ̀ òun ọlọ́wọ́ bá wa annahu irtafa'a mahalluhu fakana ba'da tawbati ahsana minhu qablaha pẹ̀lú eléyìí tó ṣe ipò rẹ̀ ga sí bẹ́ẹ̀ ni àlámọ̀rí rẹ̀ ga sí jùgbà tí kò tí ì ṣerú ẹ̀ṣẹ̀ yẹn lọ sọ̀rọ̀ bí nǹkan tí a sọ nǹkan yìí náà ó lè má jẹ́ nǹkan tí ó tóbi tá a bá ní ká fi títí wa wò ó ṣùgbọ́n ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó lè ṣe ní nǹkan tó ṣe wípé yóò tóbi tí a bá ní ká wo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́wọ́ ọba náà àwọn àfa àmọ̀sọ́ngbà mi àbókèjẹ́ páwọn mi ní ọ̀ràn yìí ò lọ wọ́n á ní àfọ̀nàtò àwòyá nǹkan tí àwọn tí wọ́n ń ṣànábì ọlọ́run ọba tọ́jẹ́ ni ọlọ́run ṣùgbọ́n wọ́n dé ipò ànábì ọba ní táwọn ó ṣe níṣẹ́ olóore níṣẹ́ dáadáa tí wọ́n máa dùn páwọn rí níṣẹ́ ṣe fẹ́yẹ afẹ́mọ́kọ̀rọ̀bìn àwọn tó súnmọ́ ọba dáadáa bí àwọn ànábì ọlọ́run ọba eléyìí bí ìgbà téèyàn ṣe àbí yóò tí ì ṣe kankan òun ni ó máa jẹ́ lọ́dọ̀ dẹ̀tí àwọn nǹkan ní ìpèsè wípé àwálè gba pásímàkì lé lórí tó bá ṣe pé bí àwọn ànábí ọlọ́run ọba ní àwọn nǹkan wọ̀nyẹn àwọn lè má gba pásímàkì lórí ẹ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún lè bá wọn wí fún àwọn nǹkan tó ṣe pé àwálè má kà fún gbà mí ìwé ìlàkójú ìta fún wa tàbí lára àwọn tó yẹ tó tètè gba Islam tí orúkọ rẹ̀ jẹ́ Amr bin Umm Maktoum ẹni tí gba islam ṣùgbọ́n nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe wá sí fún àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá àwọn kùrẹ́ṣì jọkan pẹ̀lú àníyàn tó kán tiẹ̀ lè gba ẹ̀sìn yìí pé tí wọ́n eléyìí bá gba ẹ̀sìn ẹ̀sìn ó jẹ́ nǹkan tí ó yìí fi yóò ibi yóò ra ẹ̀ jòkó sí ní ìgboro maka ó wá ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ òun ni amúrùbùn omi maktum wáwá òun wá ń sọ wípé ya muhammad ìrẹ muhammad alimni ni ma'alama kàlá kọ́mi nínú tọ́lọ́mọ bá tiẹ̀ tún kọ́ ẹ̀ yàtí ìgbìmọ̀ tuntun wo látún rí nínú mẹ̀sìn wa so ipe ó interrupt ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yẹn nǹkan yẹn ó dùn anábì sallallahu alaihi wasallam anábì ò dúró ṣùgbọ́n ó kàn fàjúrò ní pé ah ìwọ mọ̀gbà tí èèyàn máa dá sọ́rọ̀ tí èèyàn máa sọ́rọ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó bá ànábíwá muhammad sallallahu alaihi wa sallam lórí yẹn nípa wípé ẹni tó fojú nípa ọ̀rọ̀ rẹ̀ ni ó ṣeéṣe kó ní pé òun ni ẹni tí wá àti tí òun ṣe ó wúlò fún ju àwọn tí ó concentrate lórí ọ̀rọ̀ wọn ó wù wọ́n ni kí wọ́n gba ẹ̀sìn kẹ́sìn lè bá ní orúkọ kó lè bá rí bí jòkó sí ṣùgbọ́n àwọn èyí ni wo lè sọ bóyá wọn nígbà wá sí ẹ̀tọ́ ìṣe ni sẹni tí ó wúlò fún òòsọ fún sọlọ́wọ́ bá bá Muhammad sallallahu alaihi wasallam ó bá wí lórí nǹkan ẹ̀ àtàwọn nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òṣìké yóò jẹ́ àwọn nǹkan kéékèèké sọlọ́wọ́ bó bá anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tí ó bá wí lórí nǹkan tó ṣe so afọ́nkọ̀ fún wa wọ́n ní a nílò láti máa ṣe takalluf lórí ipa àtẹ́mọ̀ kí ni ìtànyẹ gẹ́gẹ́ àǹfààní tọ́lọ̀ ń fẹ́ kárí ń bẹ́ òun náà ní kí a rí ń bẹ́ so ká fi details ẹlẹ́ bó ti ẹ̀jẹ̀ wípé àwọn ẹni ìṣíwájú nínú àwọn sahaba radwanullahi alayhim wọ́n sọ àwọn nǹkan tí aṣèlọ́lá ìfún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀rọ̀ wọn náà lè ní ààlè gbá dànù torí pé àwọn táǹgbà ẹ̀sìn wa ní ọwọ́ wọn náà nìyẹn bákan náà afá ń sọ fún wa lórí èyí tó tẹ̀lé ní àyà tí ó tẹ̀lé àyà tí amútẹ̀sí rẹ̀ wáyé wọ́n ní ọlọ́wọ́ bá ní ìyá Dawud ìrẹ́ Dawud inna ja'alnaka khalifatan fil ard àwa la ṣe é ní àròlé lórí rẹ̀ tunafidu fi alqadaya diniya àwọn ìdájọ́ ẹ̀sìn wàdúnyàwíyà àti ìdájọ́ ayé nítorí ṣe pẹ̀lú àlámọ̀rí àwọn èèyàn yìí tó jẹ́ tẹ̀sìn wọn àti tó jẹ́ ti ayé wọn ìwọ́dún ẹ̀zẹ̀kìtì rẹ̀ ọlọ́run bó so òfin kalẹ̀ òfin yẹn ànábì ọlọ́run ọba yóò máa sọ fún àwọn èèyàn yóò lè máa ẹ̀zẹ̀kìtì rẹ̀ fahkum bayna an-nasi bil haqq tó o bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn àwọn oníjà méjì fi déédé dájọ́ ayé àbáàbí wa hadha la yatamakkanu minhu illa bi'ilmin bil wajib eléyìí ni èyàn lè rí ṣe àfi kó ṣe pé kó mọ ìntójọ́ àyàn wa ilmin bil waqi' kíyàn tún mọ ìtànpè ní wákìr reality wa qudratin ala tanfil al-haq kíyàn dẹ̀ tún ní agbára àti implementing tó jẹ́ òdodo lórí ọ̀rọ̀ yẹn sọ ẹni tí ó fẹ́ dájọ́ lórí irú nǹkan báyìí ó gbọ́dọ̀ mọ tó ń fẹ́ dájọ́ lé lórí ó dẹ̀ tún gbọ́dọ̀ mọ òfin ẹ̀sìn ó dẹ̀ gbọ́dọ̀ ní agbára àti implement ẹ̀ ẹni tá ń pè ní adájọ́ nù ìyàtọ̀ tó ń bẹ láàrin alkọ́bí àti almufti òun ni pé almufti kò lágbára àti implimenti ètò bá sọ lọ́rọ̀ ẹ̀sìn ó lè sọ̀rọ̀ ẹ̀sìn fún yín báyìí báyìí èèyàn lè wá bá kó béèrè béèrè nípa ọ̀rọ̀ bísínẹ́sì lápèjúwe yóò sọ fún báyìí báyìí ó lè wá bá kó béèrè ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ à ń fẹ́rẹ̀ ẹni báyìí ni ó sọ fún bó la ṣe ń kọrẹ nílẹ̀ yóò sọ fún báyìí ni báyìí ni ìyàwó lè gbẹ́jọ́ wá sọ́dọ̀ rẹ̀ àbí kí ọkọ gbẹ́jọ́ wá sọ́dọ̀ rẹ̀ tó bá nítì sí wọn yóò fún wọn fatuwa ṣùgbọ́n fatuwa yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí kọ̀dọ̀ ó yàtọ̀ sí implementation alkọ́ọ̀bí adájọ́ òun yóò implement ló ní agbára àti enforce nǹkan yẹn ṣùgbọ́n ni tó jẹ́ mufti kò ní agbára àti enforce ẹ̀ so lára yàtọ̀ tó ń bẹ láàrin alkọ́bí àti almufti nìyẹn so wọ́n lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àfẹ́ẹ̀sì kó sọ pé báyìí ni báyìí ṣùgbọ́n ó kè ṣé wàá fọ́ọ̀sì wọn láti ṣe nǹkan kò ní agbára rẹ̀ so àfẹ́ẹ̀sì tán béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ títí ẹni kó sọ ṣùgbọ́n kó implement yẹn ni kó fẹ́ impose ẹ̀ lórí àwọn èèyàn òun ò lè ṣe yẹn ẹni tó lè ṣe yẹn òun lẹni tó ṣe wí pé o le execute nka yẹn tó ní agbára yẹn láti ṣe yẹn so anabi ọlọ́run ọba nígbà míì wọn a máa bẹ ní ipò ẹni tó ṣe wíkó náà ní implement wọn sọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn wọn lè tún implement irú wọn ni irú dawud salatu wasalam wa muhammad sallallahu alayhi wasallam ṣùgbọ́n àwọn míì ipò wọn láwùjọ kò dé ànábì ọlọ́wọ́ ọba ni wọ́n wọ́n sọ òfin ọlọ́wọ́ ọba sọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn kọ́ ní ọba lórí rẹ̀ àwọn kọ́ lọ́ba so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ní wọ́n dé lẹ́wù yẹn tó ṣe pé àwọn náà lọ́ba àwọn náà ni ẹni tó ṣe wípé ó tún já ànábì ọlọ́wọ́ méjèèjì ni wọ́n papọ̀ mọ́ra wọn tó ṣe pé wọ́n ní agbára àti implement ẹlòmí lè mọ́ jẹ pé ókè okay, ọba gangan o ṣùgbọ́n ó ní agbára àti implement so irú àwọn yẹn òun ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam pẹ̀pẹ́ kánà banu israel tẹ̀sùsù humul abdiya àwọn banu israel àwọn anábí ọlọ́wọ́n ọba ni wọ́n ń darí ọ̀rọ̀ wọn kullama halaka nabiyyun khalafahu nabiyyun tánàbì kan tó bá lọ anábì ní ó tún ṣe kí ni yóò gbapò so kó tó di wípé kí ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó wá dé so anabisọlá wa ní kò sánàbí máa lẹ́yìn wọn ṣùgbọ́n àwọn tí ó relé fún wọn pọ̀ wọn wà tí wọ́n dẹ́ pọ̀ tí wọ́n máa dẹjọ́ pẹ̀lú nǹkan tó ń sọ kalẹ̀ èyí tó ń fi kalẹ̀ sọ́ọ́lọ́wọ́n bá ń sọ fún anábì Dawud alayhi salatu wassalam pé ya Dawud ìrẹ́ Dawud inna ja'alnaka khalifatan fil ard àwọn aláṣẹ lẹ́ni tí ó jẹ́ àrólé lórí rẹ̀ tunafidu fi al-qadaya ad-diniyata wad-dunyawiyya àwọn alámọ̀rí tẹ̀sìn àti táyé kò máa implement yẹ fahkum bayna an-nas bil-haqqi ay al-'adl wọ́n bá gbé ọjọ́ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú déédéé wàhálà la yatamakkanu minhu illa bi ilmin bil wajib eléyìí kò lè ní ṣe àfikún ṣe pé kó nímọ̀ tó jẹ́ ọ̀ranyàn wa ilmin bil waqi' kó dẹ̀ nímọ̀ ń pa ètò jẹ́ reality náà àwọn èèyàn máa pé kìíní kan ní ilmul waqi' òun ni ká mọ̀ tó jẹ́ reality ká mọ̀ tó jẹ́ reality àwọn afá àmọ́ sọ wọ́n ní alhukmu ala shay far'un an tasawwuri kátọpa fẹ́ dájọ́ lórí nǹkan ìtumọ̀ ẹni wípé kí ni o ti understanding tó fẹ́ dájọ́ lé lórí téyìn ò bá understanding tó ń fẹ́ pààsì ẹjọ́ lé lórí yóò ṣe ẹjọ́ dá kò ń ṣe pé ẹjọ́ tó dá ẹ̀rọ dìkọ́ ìyẹn bóyá hadithi tó mú wá àyà tó mú wá òun kọ́ ni problem ṣùgbọ́n ibi tó nà zálà hadithi yẹn sí. Si àbí tó nà zala aya yẹn sí tí ó apply aya yẹn àbí hadith yẹn sí kò ṣe bí tó yẹ kó apply yẹn sí so in tó dájọ́ lé lórí in tí ó mọ̀ ń pa rẹ̀ ni in tí ó gẹ̀ẹ́sì so yóò jẹ́ kó ṣe rí pé ìdájọ́ tí ó jáde ìdájọ́ yẹn á wà fọ́ọ̀tì àdìsí kọ́ ló rọ́ọ̀mù àyà kọ́ ló rọ́ọ̀mù ṣùgbọ́n gbogbo fúnra ẹ̀ dájọ́ lórí nǹkan tí kò ń ṣe reality ni so ẹlòmíì dẹ̀ ní yóò mọ reality ṣùgbọ́n kò ní mọ àdíìsì tí ó apply sí kò ní mọ àyà tí ó apply sí so ló jẹ́ pé lápèjúwe àárá wọn tí wọn kì í ṣe mùsùlùmí mi tí wọ́n máa dé àwọn event tó ń ṣẹlẹ̀ event yìí ó lè ṣe kí ó lè gbé ó lè jẹ́ channel tv yóò gbé ó lè jẹ́ aitv ó lè jẹ́ dmn ó lè jẹ́ bbc yóò gbé ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ yóò gbé ó lè mọ́ parọ́ bó ṣe rí náà ló ṣe gbé ṣùgbọ́n wà kú bó o la ṣe fẹ́ dájọ́ lórí ìṣẹ̀lẹ̀ yẹn sọ ẹni tó jẹ́ mùsùlùmí tó ń wo bá sọ̀rọ̀ lórí nǹkan yẹn tó bá fi sọ̀rọ̀ tó yàtọ̀ sí bí ọlọ́wọ́ bá àti òjíṣẹ́ rẹ̀ bó ṣe sọ ó ti gbé gbájú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ máa sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ so ẹjọ́ tí wọ́n máa dá lórí nǹkan yẹn yóò jẹ́ nǹkan tó rọ́ǹgì wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala event ó lè rí bó ṣe mọ́ṣe mọ́ṣe mọ́yẹn náà lórí ṣùgbọ́n kí náà fi dájọ́ so wọ́n ó dájọ́ lórí nǹkan tí ọpọlọ wọn bá sọ fún wọn táwọn fíìl fóun ló ráì tó ṣe pé nǹkan ẹ̀rẹ̀ ní ta bá ní ká fi òfin ọlọ́mọ ọba wo nǹkan ẹ̀ rọ́ọ̀mù typical example ni tó ń lọ lágbàáyé sí ogun láàrin Iran àti Amẹ́ríkà mọ́ Israeli àwọn èèyàn rí àwọn kan tó ń ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn propaganda oríṣiríṣi náà ń bẹ àwọn kan tí ò ṣẹlẹ̀ táwọn èèyàn ó sọ pé ó ṣẹlẹ̀ wọ́n lè ní wọ́n ti pa kìníkà báyìí wọ́n ti ṣe eléyìí wọ́n ti ṣe eléyìí tó pé nǹkan yẹn ni tá a bá padà rí àárí pé èyí tí ò ṣẹlẹ̀ ní information tán fún wa àbóhùn là ń gbé àbóhùn làwa náà ń spread látara pé kí propaganda ti ń bẹ bẹ́ẹ̀ ni lára ìtàn máa fi jagun òun ni kí wọ́n máa ṣe propaganda àwọn nǹkan tó ṣe yí pé kò túrú kan máa sọ láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n sọnù nípa nǹkan tó ń ṣẹlẹ̀ so bọ̀ká sọ yí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe rí náà ni wọ́n sọ ohun bí nǹkan ṣe lọ náà ni wọ́n sọ ó wá kú kí ni òfin ẹ̀sìn ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa fẹ́ lè lélẹ́yìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí míì tí ó máa tara kò ní lè gbọ́ in tó ń ṣẹlẹ̀ yìí bó ṣe kó gbọ́ yínú spam so ló fi jẹ́ wípé ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan ó gbọ́dọ̀ mọ òfin ẹ̀sìn tó ṣe wípé ó àdírẹ́sì àwọn nǹkan ó gbọ́dọ̀ mọ̀ ọ́ then ó tún gbọ́dọ̀ mọ̀ tó jẹ́ wáákì reality yàtọ̀ sí propaganda torí pé tó máa ń gbé ìdájọ́ lórí propaganda yóò mọ̀ gbé ìbájú náà so ó gbọ́dọ̀ mọ̀ pé yí tó ń dá sí yí tó ń sọ ń pẹ́ ṣé bí nǹkan ẹ̀ ṣe ṣẹlẹ̀ ní ẹ́ àbáwọn fẹ́ràn kan kúkú kankan tó ń ti sáré fi ṣe ìdájọ́ so ló jẹ́ pé ẹ̀sìn wa kọ́ wa wípé kí ni ká farabalẹ̀ láti máa gba àwọn pieces of information olùpàá tọ́lọ́run bá subhanahu wa ta'ala sọ ó ní wáyé ìdájá ahùn amùn minal amni awil khawf adha'u bi walaw radduhu ila ar وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منه الله سبحانه وتعالى نتبقى تبوين information by bóyá nǹkan tó ní ṣe pẹ̀lú security ni àbí nǹkan tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù ni azáhùrí wọ́n á sáré spread rẹ̀ Allah subhanahu wa ta'ala ni walau radduhu ila rasul kò bá dá kó ṣe pé nǹkan tán gbọ́ yẹn kán try láti lọ confam ẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam àbí ìlà orí amri minhum kọ́dá padà sí ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ aláṣẹ wọn láti kọ̀nfàmù bóòlì nǹkan yẹn ṣe lọ làálùmọ̀ òlẹ́rí ní ẹ̀sọ̀ mi tó náà mìíràn àwọn tí wọ́n lè understand nǹkan yẹn tán lè fa òfin ọlọ́wọ́ bá ń bá àwọn mùsùlùmí wí ó ní tí ó bá ti ń ṣe ọlọ́wọ́ bá lórí lórí ní ẹ̀ bá ti tẹ̀lé ṣọ ìtọ́ọ̀nù àfi díẹ̀ nu yí torí pé information ẹ̀kan mọ́ gbégbékúgbé ni lẹ́nu bá ti tó ń ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ nísìn àmọ́yé gbégbékúgbé táwọn èèyàn ti gbé bóyá nípa saudi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ra wọn tó ṣe pé ẹ ẹ̀pẹ́ẹ̀tì kó ṣe pé kán mọ́ gbégbékúgbé nípa ìlú tó ṣe pé aláàjọ ń ṣe ẹ̀sìn kan náà tó ṣe yí pé àwọn ni wọ́n áùsù kàábà ni wọ́n áùsù mọ́ṣálásí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo gbìyànjú láti jẹ́ kí ẹ̀sìn àwọn èèyàn máa lọ bí gbogbo wàhálà iṣẹ́ lọ tó ní ti náà àwọn èèyàn sì yí ṣe rúmúra ni wọ́n lọ mọ́ṣálásí ànábì sallallahu alaihi wasallam day in day out ṣègbéta bá bèèrè lọ àwọn sọ wípé àwọn náà ń gbọ́ ọdún tí ó máa ń ṣàwọn tán súnmọ́ bí bọ́dà tí wọ́n ti ń fáyà àwọn nǹkan yẹn ni àwọn yẹn ni ó kàn máa bọ́ àwọn nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n intercept eléyìí ní ti lára ìgbìyànjú tí àwọn ẹ̀yìn ṣe ṣùgbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n ní ìkórìíra wọn ní ìkórìíra tó ní tó pọ̀ ìkórìíra burúkú tí wọ́n ní fún wọn so kò sí kankan tán lè ṣe tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó dùn mọ́ wọn ni so wọ́n máa gba gbogbo information tó bá ti ń èyí tí cnn bá sọ wọ́n gbé wọ́n ti gbàgbé pé cnn ní kèfèrí ní wọ́n èyí tí bbc bá sọ wọ́n gbà èyí tí new york eh, times bá sọ wọ́n gbà èyí tí kìnnì kan bá sọ gbogbo ẹ̀ wọ́n gbà wọ́n wá gba gbogbo àwọn nǹkan ọ̀yìn gbogbo àwọn propaganda yìí wọ́n gbà á jọ láti lè fi fáyà ìlú tó ṣe wípé ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe ẹlẹ́jọ́ ń ṣe fún náà yìí bákan náà ìlú tá ń sọ yìí àwọn ìdáàbòbò tó ń ṣe fún ilé ọlọ́wọ́ ọba fún mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam kò tí ìjọba náà abraham ṣòro tó ṣe rú nǹkan bẹ́ẹ̀ ìtí wọ́n ná ní owó láti lè máa fi tọ́jú ilé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala máa fi tọ́jú mọ́ṣáláṣí ànábì sallallahu ordinary láti lè fi páwà mọ́ṣálásí kàábà látán billions of real òun ni wọ́n ná ní ọdún láti lè fi ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba yìí ṣe ń gbẹ̀rẹ̀ tàbá tókè wọ́n ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan kò díẹ̀ kó dé lẹ́bù pé gbogbo tí àwọn ọ̀tẹ́ ti bá sọ ń pa wọn èmi tí mo pera mi ní mùsùlùmí tí mo pera mi lórí súnná èmi àmọ́ gba gbogbo nǹkan yẹn láti máa fi fáyà wọn tẹ́yọ́ máa yẹyẹ wọn bákan náà kò ń ṣe rú Iran tó ṣe wípé ìjọba tó bẹ́ńbẹ̀ nísìn ìjọba tó bẹ́ńbẹ̀ nísìn ìjọba tó ṣe pé ńgbà tí wọ́n débẹ̀ ní 1979 èyí tí wọ́n ní lẹ́mìí òun ni wípé ìkórìíra àwọn sàábí ànábíwa Muhammad sọ̀rọ̀lá àwọn tó ń kúrò ní tánkàwá fún wa ìkórìíra wọn ni tẹ́ẹ̀lẹ́ bí pé kí ni wọ́n ní ìkórìíra fún àwọn ìyàwó ànábí sọ̀rọ̀lá tètè délẹ́bù wípé wọ́n gbà pé abúbákírì àti romar radiyallahu anhum tí wọ́n jẹ́ khalifa lẹ́yìn anábíwa muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà pé àwọn méjèèjì ní iṣẹ́ kèfèrí wọ́n gán ju iṣẹ́ kèfèrí amẹ́ríkà lọ iṣẹ́ kèfèrí abúbákírì ó ju iṣẹ́ kèfèrí amẹ́ríkà lọ ó ju iṣẹ́ kèfèrí israẹli lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ kèfèrí romar radiyallahu anhum eléyìí táwọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ èyí tán kọ sínú tíra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí wípé wọ́n rí wọn lẹ́ni tó ṣe wípé ó wá bá glórí àwọn bàbá àwọn jẹ́ torí pàwọn tá ń sọ yìí sí Iran lónìí ìlú tán pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Persia ni wọ́n pè Faris òun ni wọ́n pè Persia yìí àwọn mùsùlùmí ìṣáájú àwọn àsìkò Umaru Usman kankan mọ́ra wọn wọ́n jagun wọ ìlú Persia láti gba ilẹ̀ yẹn ìgbà tán gba àwọn kan gba ìsìláàmù ní ìlú wọ́n lè ṣe ìsìláàmù dáadáa tí wọ́n lọ pẹ̀lú àwọn sàhábà rọ̀dùnwánú láàlẹ́yìn ṣùgbọ́n àwọn kan padà dé táwọn gbé ẹ̀wù wípé àwọn kan wá destroy civilization àwọn bàbá wa adẹ̀mọ̀kú lára àwọn civilization tó ti rí ilẹ̀ ti pẹ́ òní Persian civilization bí roman civilization ṣe rinlẹ̀ òun ni persian civilization náà rinlẹ̀ ṣùgbọ́n gbà táwọn mùsùlùmí jagun wọ́bẹ̀ àwọn sahaba rọ̀dọ̀wàmù láàlẹ́ ìgbà tí wọ́n spread islam wọ́n gba ìlú yẹn wọ́n mú wá sí abẹ́ islam so àwọn kan wá dìde ní orúkọ nationalism àwọn wá wò wípé islam tó wá yẹn ní pàǹtí ni ìtàwọn bàbá àwọn ń bẹ lórí glory àwọn bàbá àwọn glory yẹn làwọn ṣe recognize the islam lọ bí èyàn tó náà dìde náà ọmọ yorùbá nìsí tó ń sọ ipé yorùbá nation òun ni tẹ bá ń sọ̀rọ̀ ìsìláàmù ní lójú rẹ̀ ní yóò kéfí ló ń sọ orúkọ mi ó zaidu mú ń jẹ́ àbí orúkọ mi sàáìdì ṣùgbọ́n kò sí mi ilé gbé ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù tí mò ń ṣe mi ilé gbé e lórí kíni lórí ìjẹ́ yorùbá mi sọ pé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbá ń sọ̀rọ̀ ní tó bá di ọ̀rọ̀ yorùbá àtọ̀rọ̀ islam tàbá ní kó mú kan méjèèjì yóò ló ń fi fẹ́ yorùbá òun ju kí islam lọ islam kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan irú ẹ̀ làwọn tán bẹ ní iran wọ́n prepare partial civilization ju in tí àwọn umaru gbé wọ ọbẹ̀ yẹn lọ torí náà wọ́n rí umaru àtàwọn yòókù wọn wọ́n ni wọ́n gẹ́gẹ́ bí ẹni tó wá destroy civilization wọn ni so torí náà Islamu táwọn wá ń ṣe ìsìláàmù tí ó dàpọ̀ mọ́ ìtànpé ní nationalism ni so tó ṣe rí pé wọ́n tán ètì àwọn lárúbáwá bí ìgbẹ́ wọ́n ṣe ètì amẹ́ríkà tán ètì israeli ni wọ́n ètì àwọn lárúbáwá jù bẹ́ẹ̀ lọ torí kan believe kan ọ̀tán wá destroy civilization àwọn kí láfẹ́ lòun lè léyìn òun ni pé èmi tí mo jẹ́ mùsùlùmí tí n bá sọ pé mo fẹ́ dá tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò tún ṣe ìròrí tí cnn fi ń gorí àbí tí bbc fi ń rorí àbí tí uso fi ń rorí èmi gbọ́dọ̀ fi rorí ẹ̀sìn ni ó ìjẹ́ ìlú mi lọ islam ni mí islam first ìran tí mo jẹ́ wá lẹ́yìn rẹ̀ tó yẹ ló jẹ́ pé islam kún wa sọ́nà méjì kèfèrí àti kí àti mùsùlùmí tó bá ti pẹ̀rẹ̀ mùsùlùmí ẹ yorùbá ni mí haúsá ni mí ẹ kìnnìkan ni mí gbogbo ẹ kò gbọdọ̀ tẹ́ẹ̀rì fún islam wẹ̀ so islam làwọn ti tiwájú kò ṣe pé ìsìn àmà pàdé ara wa eléyìí haúsá eléyìí igbo eléyìí ẹ yorùbá eléyìí kìnnìkan kanúrì eléyìí àwa pàdé ara wa ká máa rèézi ẹlẹ́yàmẹ̀yà láàrin ara wa tá a bá ti ń ṣe àti ń tako èyí tí ẹ sì gbé wá ẹ̀sìn fẹ́ ká bẹ́ẹ̀lì gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà yẹn nìyí ní láàrin wa ní kókù kí ní kókù ẹ̀sìn wa ṣúmọ́ àkànfí máa mọ́ra wa ní ọlọ́run ọba dẹ́dà oríṣiríṣi àwọn èèyàn ló ń bẹ eléyìí ọba ní eléyìí ibo ní eléyìí kanúrì ní eléyìí kìíní kan kákànfí mọ̀ yẹn ni ṣùgbọ́n ìsìláàmù tó pa wá pọ̀ yẹn òun ni ó so wá pọ̀ ìsìláàmù yẹn ni ó so wá pọ̀ so tá bá ti jẹ́ kí ìsìláàmù so wá pọ̀ tá a fi àyè lẹ̀ fún ẹlẹ́yàmẹ̀yà àti da ẹ̀sìn wa rú solóbíjọ́ pé àníbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìtọ́lọ̀ fi kọ́ ni pé kí ni waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ọlọ́run ni a ṣe ní ìjọ níjọ a ṣe ní àwọn ìdílé ìdílé lita'arafu kẹ́lẹ̀ bá àmọ́ra yìí ṣùgbọ́n inna akramakum 'inda Allahi atqakum ẹni tó lápọ̀lẹ́jù lọ́dọ̀ ọlọ́run gbogbo ní àtọ́kùn ẹni tó páyà ọlọ́wọ́ bá jùlọ ẹni tó ń tẹ̀lé aṣọ jùlọ ní so ọ̀rọ̀ pé àwa yorùbá àwa mùsùlùmí yorùbá kí ló ń jẹ́ mùsùlùmí yorùbá kí ló ń jẹ́ mùsùlùmí yorùbá kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ni mùsùlùmí ń jẹ́ innamal mu'minuna ikhwatun ọmọ ìyá ẹni tó ń pe àbúbákìrì ní kèfèrí ẹniyẹn kèfèrí plus lòun gangan fún rẹ̀ ẹni tó ń pè umaru ní kèfèrí kèfèrí lòun gan ẹni tó sọ pé umaru ní kèfèrí rẹ̀ ju kèfèrí amẹ́ríkà lọ ó ju kèfèrí israeli lọ màwa ní màá lọ tò sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ nítorí wípé mo éètì amẹ́ríkà nítorí pé mo éètì israeli òun gangan fún rẹ̀ ẹni tí mo gbọ́dọ̀ éètì lòun náà abẹni tó ń pè yàwó ànábi sallallahu alaihi wasallam tó ń pè ní aṣẹ́wó ẹ́ ẹni tí ọlọ́wọ́ bá fọ̀ mọ́ nínú al-Qur'an al-Karim kéèyàn kan tó yanu tó pèrè mùsùlùmí ní kó sọ pé kí ni kéèyàn kan yanu kó ní aṣẹ́wó níyàwó ànábì sallallahu alaihi wasallam so nítorí pé ó fẹ́ gbíjà ìjọ wọn ó fẹ́ gbíjà nation wọn so kò kọ̀ láti mọ lálàtí àwọn sàábí anábíwa Muhammad sallallahu ó tún wá bá adélẹ́gùn pé kùránì táǹkà kò ń ṣe original kùránì eléyìí ni àkídà àwọn rọwáfíjì àkídà àwọn eléyìí so bóòdù máa sọ fún fẹ́ tò sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ sábà ní ká wò ó ní títí ẹ̀sìn ní ìgbọ́rọ̀ tó sẹ́yìn rẹ̀ ẹlòmíràn ni ọ̀ṣùgbó pẹ̀rẹ̀ ní mùsùlùmí kéèyàn pẹ̀rẹ̀ mùsùlùmí kọ́ ní kókó àwọn yìí ń gba ìsìláàmù láti lè fi da ìsìláàmù wò yìí dàtí àwọn tá 1979 títí di àsìkò tá a wà yìí nìyí ọ̀nà bí wọ́n ṣe gba gbogbo ilẹ̀ lárúbáwọn yẹn tí wọ́n dá wọn padà àbí tí wọ́n dá wọn tí wọ́n fi wọ́n sí abẹ́ ìjọba pàṣẹ òní tán wà áfta gbogbo nǹkan bá lè ṣe òun náà fi kírètì àwọn mínísíàs oríṣiríṣi Hezbollah wọn dá kalẹ̀ Lebanon kó mọ fún àwọn ará bẹ̀ kó mọ fún wọn wàhálà nígbà tí yẹn dá Boko Haram kalẹ̀ sí Nàìjíríà sí Nàìjíríà ń bá yìí sí táàtì gbogbo àwọn tó ń bẹ láwọn north yẹn nísìn ní àwọn bí àwọn bọ̀rọ̀nù kankan wọn ó ní tán bá yílẹ̀ o àtàwọn agbègbè bẹ̀ so bí kí ẹ̀ka tún dá bájútù ilẹ̀ náà ní àwọn ilẹ̀ yorùbá náà táwọn èèyàn ń bá yí nísìn káwá sọ pé ẹni ìyẹn ni táwọn àpọ́nlé ni ẹni tó dá banditry kalẹ̀ tó ń sponsor banditry ní ilẹ̀ yorùbá sẹ́ni tó yẹ kéèyàn àti ìmọ̀ pẹ́lẹ́ ní sẹ́ni tó yẹ kájú respect fún ẹni tó ṣe wípé insecurity òun ló dákalẹ̀ sí àwùjọ wa bẹ́ẹ̀ ni Iran ṣe rí fún àwọn ará Lebanon ó dá Hezbollah kalẹ̀ síbẹ̀ pẹ̀lú tó dẹ̀ fún wọn weapons tí wọ́n fi ń terrorize yìí ní Iraq ó dá hajj shabi kalẹ̀ kan máa fi fìtínà àwọn alárúbáwá tán bẹ́ẹ̀ bákan náà ní Yemen ó dá àwọn húsí kalẹ̀ tó ṣe wípé ó empower wọn láti máa fi fìtínà àwọn èèyàn bẹ́ẹ̀ bákan náà gbogbo ọ̀rọ̀ Israeli Palestine Gaza nkankan mara wọn lára wọn tó ń fún àwọn pípù yìí ní weapons lábẹ́ẹ́lẹ̀ láti lè máa fi dojú kọ àwọn tí wọ́n lè bájá àáfojú ẹ̀sìn ìwọ̀n tàbá ń ṣe ní ti Israeli bó ṣe wà ó ń ṣàbòsí fáwọn ará Palestine no doubt ó fi àjẹ wọn no doubt bọ̀bọ́ ni wọ́n ṣe fẹ́ kọ́yà tó bá ní agbára àti bẹ́ni tó ń fi ẹ́ tó ń fi àjẹ́ ẹja òó padà ṣe kí ni òó padà lálàáfíà rẹ̀ èyàn máa farabalẹ̀ ni àwọn kèfèrí Mẹ́kà wọ́n lé ànábùwà muhammad sallallahu alaihi wasallam kúrò ní maka tó ń ṣe ìlú bàbá rẹ̀ tó ń ṣe ìlú ìyá rẹ̀ gbogbo àwọn sahaba nígbà yẹn wọ́n kúrò ń bẹ torí pé wọ́n ní agbára àti confront wọn ẹ̀sìn náà dẹ̀ sọ fún wọn pé ẹja tún láti ṣùgbọ́n gbà tí agbára dé wọ́n padà dojú ìjà kọ wọn ẹni tó wọn bá ṣe ń já nìyẹn ṣùgbọ́n ẹni tó wo pé náà mi nígbà náà ni ìntí kọ́dà tó wà bá pa mí kó pa mí tó ṣe pé nǹkan tó fi ń bẹ́ni tí ó jù lọ jà nìyẹn ẹni ìyìn o mọ bá ṣe ń já so nígbà ẹnu ẹ̀ ìfún wọn fáwọn eléyìí ní weapons lábẹ́lẹ̀ kan máa fi ṣe gbogbo ń tán ṣe àwọn ò dojúkọ Israeli direct until bá tí Israeli gẹ́gẹ́ fún rẹ̀ wá lọ fún wọn ìpè Israeli lẹ́ ń fún wọn ní kìíní sálẹ̀ ó dá ilé ẹgbà títí ó wá di pẹ́ẹ̀ṣẹ̀ wá ń retaliate direct sí Israel kó tó gbogbo ẹ̀ tó wá níbi tí gbogbo nǹkan tí ó lè sí kí la fẹ́ lóbi eléyìí ò ní pé àtàbà máa sọ̀rọ̀ ń pa nǹkan agbọ̀rọ̀ mọ́ kí ni reality nǹkan yẹn nọmba wán nìyẹn bó ló ṣe rí yàtọ̀ sí propaganda tí àwọn èèyàn mú wá téèyàn bá wá mọ̀ kò túmọ̀ sí pé o lè ṣèdájọ́ lórí rẹ̀ àti tó o bá mọ òfin ẹ̀sìn lórí rẹ̀ kí ni tí ẹ̀sìn sọ lórí nǹkan yìí tí nǹkan bá rí báyìí bó ló ṣe ká ṣe é nínú ẹ̀sìn tí nǹkan bá rí báyìí bó ló ṣe ká ṣe é nínú ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ túmọ̀ yẹn eléyìí ara wọn ọmọ àyà tó ṣe rí pé ẹlòmí ilé mariality bó ṣe rí gangan tí ó ń ṣe propaganda ṣùgbọ́n kò mọ òfin ẹ̀sìn lórí nǹkan ẹ̀ ẹlòmí dẹ̀ lè mọ̀ ń kọ òfin ẹ̀sìn ipe báyọ̀ ọlọ́run bá sọ báyìí lànà bí sọ ṣùgbọ́n kò mọ reality kò mọ tó ń ṣẹlẹ̀ gangan sani tó bá sọ̀rọ̀ lórí nǹkan ó gbọ́dọ̀ mọ tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ mọ tó wọn àti dàtúnú ẹ̀sìn ṣùgbọ́n tó mọ ń ba nínú jẹ́ oníkárí mùsùlùmí tí ó mọ reality ṣùgbọ́n òfin ẹ̀sìn tí ó fi dá sí kò ṣe kiri kò má yóò máa kó ti UNO tí UNO sọ ní kan sọ UNO ìgbà ni ní UN ìdò ọ̀rẹ́ ọ̀rẹ́ Islam ìgbà ni ní UNO ló di ọ̀rẹ́ Ànábì sallallahu na máa takọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ti Islam gbé wá so tó jẹ́ mùsùlùmí tó bá dájọ́ lórí ìyìn tí ọlọ́wọ́ àti òun ni tó gbọdọ̀ in fact tó bá ṣe wípé nìsí wọ́n dájọ́ fún ẹ tó ṣe ike ẹjọ́ tán dá fún ó sé bó ẹ ṣùgbọ́n ẹjọ́ yẹn nínú òfin ọlọ́run ọba kò ṣe kí ni kò ń ṣe tó yẹ kó gbà tó bá gbà á ó ṣe kí ni ó gbá náà nìsí yẹn mọ̀ pé kí ní ìtì bá ní kí n tẹ́ kí n tẹ́ kí ọ kù ní òfin wọ́n á dájọ́ tó máa fẹ́bọ̀ mi ní òfin ayé gbé òfin un ní òfin kìíní kan ní òfin ìlú ní òfin nàìjíríà ní ó máa fẹ́bọ̀ mi ṣùgbọ́n ìsìláàmù ní ẹjọ́ tán dá yẹn kò lọ bẹ́ẹ̀ báyìí ló ṣe yẹ kí wọ́n dá tí ń bá gba nǹkan torí pé fúnlọ mi ni màá pọ̀ tó bá lè jọ ń gbé ní alkiyama torí pé òfin ọlọ́run ọba lagbọ́rọ̀ ju fún kò ń ṣe òfin téèyàn kan gbé kalẹ̀ tó takò òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹlòmí yóò dìídì gbé ẹjọ́ lọ sí ọ̀dọ̀ àwọn adájọ́ ayé nítorí pé mọ̀ pé tán bá da yóò fẹ́ bọ̀ lápẹjú eyín bàbá kan jáde láyé ó fọmọkùnrin àtọmọbìnrin lẹ́ẹ̀ táwọn bá máa pín ogún tán fi lẹ́nu wọ́n á pín ní ọgọ́ọgba fún wọn ìtàwọn ó ṣe ni ọmọlélẹ́yìn ọmọlélẹ́yìn náà ni wọ́n á pín ní dédé ni ṣùgbọ́n náà òfin ọlọ́wọ́ bá wa ta'ala ní zakari mithlu àbí musaye ọkùnrin ó máa gba méjì tí ó bá ṣe kìí tóbìnrin bá gbà ní òfin ọlọ́wọ́ bá tó mẹ́nu alkọ̀rán ni ṣùgbọ́n wọ́n dájọ́ yẹn ó fẹ́bọ̀ ohun tó ó ti ṣe àbòsí fún ẹnì kejì yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ òfin ìlú ipe ṣàbòsí ni àwọn ní kan ṣàbòsí ìfún àwọn aṣọ fún mi pé kẹ fún ọkùnrin ní méjì ìtẹ́ bá fóbìnrin gangan làbòsí ó túmọ̀ sí pé kí ni ìta ń pè ní déédé òun lòfin ọlọ́wọ́n bá kò ń ṣe tí àwọn òfin míì bá pè déédé fún wa òun ni déédé ìtọ́lẹ̀ mú òfin yẹn jẹ́ déédé òun àgbí pẹ̀lú tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala àwọn àpèjú ìwà pọ̀ jántìrẹ́rẹ́ ó pọ̀ nílẹ̀ jántìrẹ́rẹ́ so tó ṣe pé ta bá ní ká máa ka ilé òkú so ló jẹ́ pé èmi gẹ́gẹ́ bí mùsùlùmí tí ń bá fẹ́ dájọ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan ìtọ́lọ̀ àti ànábì sọ mo gbọ́dọ̀ sọ sallallahu alayhi wa kò ń ṣe tí un approve àbí tí òfin ìlú approve nípa homosexuality lesbianism bẹ̀ẹ̀dá amẹ́ríkà bẹ̀ẹ̀dá wọn lú mi ìtọ́kùtọ́ lọ lọ́dọ̀ tí wọ́n ní so níbi kéèyàn kan wá jẹ́ lesbian níbi àbí kó jẹ́ homosexual kẹwàá criticize ẹ̀ kéèyàn kan ní white ma criticize ẹ̀ so lọ́dọ̀ kí tí wọ́n tẹ́ criticize homosexuality àbẹ́ criticize lesbianism àbòsílẹ̀ ṣe ó ti sìn wọ́n á sọ wípé ẹ ti ń kọjá àlà lórí right ẹlòmíì ṣùgbọ́n ní òfin ọlọ́run ọba homosexual lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ ní kí obìnrin jẹ́ lesbian so ló fi jẹ́ pé òfin ọlọ́mọba subhanahu wa ta'ala gbọ́rọ̀ ju wọ́lẹ̀ fún so ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ káwọn wí pé òfin wọn in tó pé pérépéré ni wa tammat kalimatu rabbika sidqan wa 'adla ọlọ́mọba ní ọ̀rọ̀ olúwa rẹ̀ ó pé tó wá fún ẹni information information tó correct yẹn wa 'adla tó bá fi lè dájọ́ fún ẹjọ́ tó correct yẹn ẹni ìtàn tẹ́nibọ́dí bá sọ fún wa tó bá ti tako ìtàn tí kòránì sọ fún wa tánàbí sọ fún wa ọ̀wọ́ kágbọ́n ìtàn rọ ni propaganda ni ẹni ìtàn tó bá fi lè tako ìtàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtàn tí ọlọ́wọ́ bá sọ fún wa nígbà tó ló jẹ́ pé islam kúfúrú ní tó ń bẹ nìyẹn islam ni kúfúrú ni kò sí ẹlẹ́yàmẹ̀yà bákan náà súnnà ní dídí àná so kò sí ìsílà kó mọ́ lọ pẹ̀lú súnnà tọ́lọ̀n fi rán anábúwa muhammad sọ́lá láti lè fi ṣàlàyé islam ṣùgbọ́n ló fẹ́ mú islam pẹ̀lú bídíà kò lè lọ́pọ̀ kò lè lọ́pọ̀ so afán sọ fún wa wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń sọ fún anábi dawud alayhi salatu wassalam wà láti tẹ́lẹ̀ hawa má ìfẹ́ nu fatẹ̀lé ìlú máa tó wà tó máa lọ sọ̀pọ́tì nìkan lè qarabati nítorí kó jẹ́ relative rẹ̀ àwọn sadaqati àbí torí kó jọ́rẹ́ rẹ̀ àwọn àbí torí ìfẹ́ kan tó ń bẹ láàrin rẹ̀ ni àbọ́mọ rẹ̀ àwọn àbí wa gbọ́dọ̀ wà lórí tó bá dẹ̀ nífẹ̀ẹ́ yẹn kan nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ ìfẹ́ tí ọlọ́run ọba àpúrúbù lélẹ́yìí ìfẹ́ gidi lélẹ́yìí ìfẹ́ tó ṣe wípé torí tọ́lọ́run ní etrẹ́ tó ṣe tó ní ṣe pẹ̀lú tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ká nífẹ̀ẹ́ yẹn kan nítorí pé tó bá ti dé wa lọ takótọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala ìfẹ́ burúkú ni ṣùgbọ́n tí ó bá gbé wa takótọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala a pè ní kí ni ìfẹ́ àdámá ìfẹ́ àdámá ni so tó ṣe pé kò sí problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kí èèyàn nífẹ́ èèyàn kan nítorí kó jẹ́ ìyàwó èèyàn torí kó jọmọ èèyàn torí kó jẹ́ ọ̀rẹ́ èèyàn èèyàn wà takò òfin Ọlọ́hun Ọba bó tilẹ̀ wù kó mọ́ ìfẹ́ yẹn ti ṣe àkóbá fún èèyàn so ẹjọ́ tó bá dá tó bá ṣe kó ń bẹ ní ipò adájọ́ tó bá dá ẹjọ́ láti lè fi fébọ̀ ọ̀rẹ́ rẹ àbíyàwó rẹ àbọ́mọ rẹ ó ti tako fi ọlọ́wọ́ ó ti ṣàbòsí kódà kó ṣe pé constitution lu yín gba ẹjọ́ tó dá ẹ wọlé alọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala tó dẹ kò gbá wọlé wala tẹ̀tẹ̀rì àwà fàtẹ̀lílà àhàjín ti qaraba aw sadaqa aw mahabba aw bughdin al-akhar fa yudillaka al-hawa an sabilillah ìfẹ́ mú yẹn yóò wá sọ ẹnu kó lójú ọ̀nà ọlọ́run ọba wa yukhrijaka ní siratil mustaqim yóò gbé kúrò níbi ọ̀nà tó tọ́ innal ladhina yadilluna an sabilillah àwọn tí wọ́n yẹ kúrò ní ọ̀nà ọlọ́run ọba tó sọnù kúrò àti gbogbo àdìtẹ́kà ṣùgbọ́n báwo ṣe ṣe tiwa lélẹ̀ lọ́sàlá àfíẹ́tẹ̀ wàsálàmù kọ́nà ọba kó ṣàánú wa òfin ọlọ́wọ́n ọba wọ́n sọ fún wa àwa ní ẹ̀bá ṣe máa ń ṣe lù tiwa ni ẹ̀bá ṣe máa ń ṣe láwùjọ tiwa lélẹ̀ ẹ̀bá wo ṣe ṣe lélẹ̀ agbọ́ gbogbo tẹ́ẹ̀tọ́ ṣùgbọ́n báwo ṣe bima nasu yawmal hisab ìyà tó le kókó yóò máa bẹ fún wọn nítorí pé kí ni àwọn náà nẹ́gílẹ́tì ọjọ́ ẹ̀san wọ́n ṣe bí ẹni tí ó gbàgbé táwọn pàdé ọlọ́mọba fàlàuzakaruhu wàwáfà kọ́ọ̀fùhù fi kulubihim tábára tí ọjọ́ ẹ̀san ni tí ìbẹ̀rù ọjọ́ ẹ̀san bá ń bẹnu ọkàn wọn lámìmílù malhawa alfatin wọ́n ní pẹ̀lú ìfẹ́ẹ̀nú tó ṣe pé máa kó bá ní torí náà a kagbìyànjú láti dúró tí tó jẹ́ òdodo gbogbo ń tá a máa jẹ́ dá sí kò ṣe wípé ìtẹ́sìn sọ òní má fi ẹlẹ́yàmẹ̀yà dá sí ọ̀rọ̀ má fi ẹlẹ́yàmẹ̀yà dá sí ọ̀rọ̀ má fi ìyàwó mi ló wà involved dá sọ̀rọ̀ má fi ọmọ mi ló wà involved dá sọ̀rọ̀ má fi ike ọ̀rẹ́ mi ló wà involved dá sọ̀rọ̀ fi ìtẹ̀lódodo dá sí ọ̀rọ̀ ẹni tó ń tẹ̀lé ìlànà ọlọ́wọ́ ọba nìyẹn ṣùgbọ́n tó bá ti di pé kéèsì kan ṣẹlẹ̀ tó ṣe pé torí pé èèyàn kan jọ́ rẹ́ mi èèyàn kan jẹ́ ìyàwó mi èèyàn kan jọ́ ọmọ mi èèyàn kan jẹ́ lú mi òun kò fi ń dá sọ́rọ̀ kó tún dàbí ṣùgbọ́n máa ṣìnà ṣùgbọ́n tó bá ṣe pé tí mo fi ń dá sọ́rọ̀ òun ni qala Rasul ìtọ́nà ọba sọ ni èyí tí ànábì sọ ni ó ṣe pẹ́ ni tó súnmọ́ mi ọlọ́run ọba máa dúró against ẹni pé ó jẹ̀bi wájú ọlọ́wọ́ wa so mi ní gbọ́dọ̀ dúró in support ẹ kódà kí ìjọba àlú kan dájọ́ kóhùn ló tí ò bá ti kí ṣòhun ló wájú ọlọ́wọ́ wa ta'ala mi gbọ́dọ̀ tẹ̀lé lórí ẹ mi gbọ́dọ̀ fún support lórí ẹ eléyìí tá a gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún pátápátá òun náà ni allahu wa ta'ala abẹ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala قلت وينك وكماشي فوقها ماشي سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت أفضل فرقة وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته